wọ̀ ẹ́ bá rù wá àrù àìsàn bá wọ̀ wá àrù ẹ̀mí burú bá wọ̀ wá àrù ikú bá wọ̀ wá mi ní ọ̀ràn tuntun ní kàkàn ń wọ mi fẹ́ ọ̀rọ̀ ọ̀ràn wọ̀ nípa tẹnìkan èyí ẹ bá wọ ṣe tí àrùn kan ṣe mọ́tò bá wọ̀ erékọ olúwa kí jésù kristi olúwa òun kọ́ ọmọ kan ṣoṣo ẹ ọlọ́run ètìtọ́ ní ọ̀run képìdì dó níbi gbogbo ti jẹ́ ayọ̀ àmọ́ ẹ arí gbogbo aráyé ti dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ìhànmú banújẹ́ bá wọn àìsàn tẹ́ ìṣe wọn inú wọn hàn dùdùn jésù fẹ́ràn wọn nípa abẹ́kẹ̀mú jẹlé ẹlọ́run hí adólayé káṣe tó ṣéyìn jèrè ń ráyè ràn aráyé lọ́wọ́ ẹni mímọ́ kéri àmọ́ aráyé burú ìyà ẹ̀ṣẹ̀ wọn náà kí pé ọ̀rẹ́nu náà ọ̀hún jìyà ló kàn bá kú jésù afẹ́hàn rẹ́nu náà yìn nípa abẹ́kẹ̀mú gbáyà wọn jẹun wọn òhàn àkúhùn ẹ̀ṣẹ̀ gbogbo ni àmọ́ ẹni bá ti mọ́ gba jésù àti ka ìjì yàrá ẹ̀rọ ẹ̀. ẹni bá gba jésù gbọ́ a kò nu ẹ̀ṣẹ̀ wọ̀nyí ẹni láti wẹ̀nu kò nu gbogbo ẹ̀ṣẹ̀ wọ̀nyí ahọ́n mu ẹ̀mí tuntun inú ẹ̀. ẹ̀mí mímọ́ ẹ̀ agbénú ẹ̀ wọ̀hàn yí padà wàtú nífẹ̀ẹ́ aṣeun burú ègèdè ń bá hun alòjú ọlọ́run kó àṣàfẹ́wọ́ aṣe ọ̀pọ̀lọpọ̀ ń kíra ẹ̀ àpídìrò ẹ̀ hùn wa tẹ̀lẹ́ àmọ́ ọlọ́run ẹ̀ hùn wa ọlọ́run ti họrọ̀ ń ranú bíbélì ń wọ̀n ẹ̀hún wa àti wọ̀n ẹ̀hún wa à ń láti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ohun nínú bíbélì jèrí amúbaṣẹ́ múnú ọlọ́run dùn ẹ̀mí mímọ́ àrùn àlọ́wọ́ ahọ́n ra agbára láti agbọ́rọ̀ ọlọ́run arun àyìn jésù kú tán tán hàn hìn ìjọ kẹta ẹ ẹ̀mí ẹ̀ padà radọ̀ ẹ òhàn tù jí òhàn padà rọrùn láti hàn dò lọ́dọ̀ pẹ́ ibẹ̀ kì í hàn rà e ti ṣẹ́gun agbára ikú àtagbára èṣù e agbára rẹ gbogbo ohun èkú ahọ́n gbọ́ràn harun ọlọ́run àdọ́pẹ́ ẹ̀ wọ́n bá ṣàìsàn aràn ọ̀ lọ́wọ́ wà hàn béèrè lọ́wọ́ ẹ̀ ń láti dáàbò bò wọ̀ á nì jẹ́ ẹ̀mí burú ń pa ọ́ lára ọlọ́run fẹ́ràn àwọn ọmọ ẹ̀ ahọ́n àtọ́jú wọn gbogbo ńkọ́ ọlọ́run mọ́ gbogbo wọn àìṣe kí hàn rì á ẹni ẹ rí àmókù ọba ọ̀rọ̀ yìí ẹni láti gbọ́ ẹ fẹ́ wọ abáhùn lójoojúmọ́ nígbà gbogbo àmọ́ kò bá gba Jésù gbọ̀wọ́ láti kónu gbogbo aburú wọn wọ̀ hù tẹ̀lé kọ́mọ́hàn tó dẹ́ṣẹ̀ ibrahim wọ̀ ti jíwọ́ kan dáńdá padà gbòòrò tàbí wọ́n hàn wọ́ ẹ wàá hàn tó gbọ́dọ̀ rẹ ni jẹ ń wọ̀ bá a ta wọ́n tàbí ṣe yẹ wọ́ a ta wọ́n kọ́ ọmọ ẹ̀wọ̀n nípasẹ̀ ọlọ́run wọ́n hàn kọ́ wọn bọ́n ṣe gba Jésù gbọ̀ wọ́n para ẹ̀pọ̀ mọ ẹni wọn gba Jésù gbọ̀ ń sì jọ àsìn ọlọ́run wọ́n bá gba Jésù gbọ̀ wọ́n láti mú gbogbo ọkàn ẹ fẹ́ràn ẹ wọ́n láti fẹ́ràn gbogbo ni àtẹnuhàn ìkórìíra ẹ jésù fẹ́ràn ra amẹ́mí ẹ lè lẹ́hùn ra àtòkàdópẹ́ ṣọ̀tà ẹ e. àfẹ́ ọmọ ẹran ìran ajowú àfẹ́ wọn abínú àwọn fẹ́ wọn aṣègbèraga jésù àlọ́run gbóró àwọn múra ayé nìka ìlẹ́ wọn ọmọ bá kú wọ̀bá ti jésù àwọn yọ ọtún àbárò ikú gbára ọba ti kú jésù amẹ́mí ẹ e rọrùn wọ́n dòpọ̀ ìbẹ́kinú ẹ̀ e á ti dùn